ìyá àjàrà wúkà ó mu sìgá yóò lè sùn àti wá àtàrò kéṣe ó bà yín ṣọ́ọ̀bù yẹn lágbára. bá mi fi sí látẹ̀yìn kó wọlé ọmọdé yìí ó yá ó yá hmm, olóbùkún ẹ ẹ Gani ó jẹ ẹ eh? olójú dúdú arọ kẹsẹ àjẹkùyàlẹ jẹ aṣọ dùn yìí. ẹni ò láṣọ rẹ lórí ìkọ́. àwọn méjèèjì ò láṣọ rẹ lórí ìkọ́ ṣọ́ọ̀bù <laughs> ah, yẹn báyìí láyọ̀ láyọ̀ aristobon àkàndé o ṣé ọkọ mi thank you so much mo mo ti rẹ́rìn rẹ́rìn rẹ́rìn. iyọ̀ yà sí wẹ́wẹ́ yà sí wẹ́wẹ́ ah, ọlámilẹ́kọ̀ọ́ kọ́láwọlé how are you aminat ọláyíwọlá how are you. onírọ́ ṣọbọ sọmọ ọwọ́ àánú àjìnà sọmọ ọwọ́ àánú àjìnà sọmọ ọwọ́ àánú àjìnà ṣé mo bí jẹ́ okú àtìlébọ́ sílé ilé àtúrà my darling. Eh? Eh? Adabi, Adabi promise àwọn ìyá eléri ibú àwọn ìyá kan ń bẹ àwọn ìyá àjàràbùkà èlì mọ́sẹ̀lẹ̀kẹ̀ ni wọ́n èlì mọ́sẹ̀lẹ̀kẹ̀ ni wọ́n. ah very ugly Tokubo. very ugly àtúrọ̀ àgbábùlì thirteen years in blogging nothing to show for it dá tó kú. ṣèṣe ni wọ́n máa ń jábọ́ wọn ṣe àbàdó. oníbàdí triangle olórí ibú ọmọ àlè játi já. kò ní míràn kí n wora ẹ ẹlẹ́nu papó. ẹni àbátàkà òṣùwò nìyẹn <laughs> very ugly mutẹ́ẹ̀tẹ̀ẹ̀. Ah, ah. <laughs> Ẹ̀pàgbọ́ how are you Sunday Omiyan how are you my darling? eh? àwọn ọ̀yá kan ń bẹ̀. <laughs> Olórí ibú. À ń wí fún eh? Eh, eh? Ẹ Ẹ tó ń wora ìláwó rẹ̀ eh? Ẹ Ẹ òsì. Ẹ Ah ó ń yọ̀ nínú ìbànújẹ́. Fatima Mohammed awa yìí ẹ ṣe jèrè apagbo yí mi ká àwọn tiwa nìyẹn mo wà pádùn <laughs> Láyọ̀ Ari Akande stubborn ah you are very good. <laughs> ìwọ ló jẹ́ rí ìwọ ló jẹ́ rí tó sọ ah. bí ẹranko ló ṣe ń gbé orí tó sá kiri ìyá yàrá bùkà ìyá rédèrèdè yàrá dáradá ìyá tí ń ba yí ọmọ lọ́mọ jẹ́ àtọmọ tiẹ̀ gan wàá máa dágbé bí ẹranko ni màálù ni ẹ ọlánìyí samuel how are you my darling wàá dágbé bí ẹranko ni. Eh? ọ̀gá olórí ibú olórí ibú ni ẹ olórí ibú ni ẹ tó kú bọ abọ́dẹrìn ẹni àìjírí ẹni àìjíkò olórí ibú ṣan <laughs> ìyá àjàrà àbúkà ó jó ẹ lára ó bá sáré pè ó tún bẹ̀rẹ̀ sí ní pé arọ kéṣe ìyẹn kan sọ fún ẹ ìyẹn gan mú ẹ rẹ́rìn ó mú ẹ ṣeré lábẹ́lẹ̀ torí pé ó mọ̀ pé wọ́n ní ìyá àjàrà àbúkà ó mọ̀ ẹ́ pé ìwọ gọ́gọ́ ní orin yẹn ó mọ̀ pé ìwọ lórin yẹn bá wí látòkè délẹ̀ olórí burúkú ẹlẹ́nu papọ̀ onísìgá ọ̀ràn ó ti wọ kómà látànà kò lè sùn kò lè wo ah! kò dárúkọ ẹ èmi dárúkọ ẹ orin yẹn bá ẹ wí látòkè délẹ̀ orin yẹn ó bá ẹ wí látòkè délẹ̀ tó kú bọ̀ ah, evergreen lórí yẹn evergreen lórí yẹn exactly bó ṣe rí lórí yẹn ṣe describe ẹ ò dáa nílé ò dáa níta màálù ni ẹ ẹ eléwé ń jewé ẹran ẹran ẹran lásán lásán ni ẹ orí ẹ yí òróòrùn sa obu nínú obu níta ò ní nǹkan kan wo ohun tó wọ̀ wo ohun tó rí wo ibi tó lọ nígbà tọ́mọ ẹ bá ti lù ẹ tó ti fẹ̀ṣẹ̀ lù ẹ o sáré ni wàá sáré ra tíkẹ́ẹ̀tì wàá máa lọ sí tọ́kì jàbàjàbà á lù ẹ bá á lù ẹ ọjọ́ kan ó lù ẹ báyìí ojú ẹ pọ́n ó mọ̀ parí lórí lórí mi lórí kínní ìwọ lórí onílé mẹ́ta tọ́mọ ẹ ń gbélé ẹ kí nìyẹn fi kàn ẹ́ tọ́mọ mi bá ń gbélé mi tí mo nílé mẹ́ta tí ọmọ mi dẹ̀ ń gbé nílé mi kí ló fi kàn ẹ́ ìwọ tó ò ní kankan kọ́ tó ò ní anything tó jẹ́ pé irọ́ ni ṣá àtúrọ́ tàbí bí èlùbọ́ ah arọ we use mama song for mama so ah definitely ọjọ́ àná ló ti ń lò fún ògbọ́n ni kò rí nǹkan kan sọ kò rí nǹkan kan sọ ó ní mo gbé báńgù sọ́rùn sọ́rùn ẹ̀ mo gbé sí ṣèbọ́rùn mi ni kí ló wá kàn ẹ́ ń bẹ̀ ìwọ tó kó gbogbo gbogbo àtijọ́ tí obìnrin tó ń ta àwọn rẹ́pílíkà yẹn tó ti kúrò nínú láìfẹ́ láyé ẹ̀ ti bàjẹ́ tó ti sọ̀tọ̀ òkò àṣetánì tó sọ́lùwẹ́ lẹ́ẹ̀mẹ́ta kéèyàn dìdí lọ sí mẹ́ka kó lọ so òkò àṣetánì lù ẹ́ kéèyàn dìdí bọ́ sí stúdíò kó ṣorin fún ẹ ìwọ ni lórí ìkànnì abaniláyé jẹ́ abaniláyọ̀ jẹ́ ó rí bó ṣe rí ni <laughs> mo dúpẹ́ pé orin yẹn ó wù ẹ́ lákìyẹmí ara ah! ó wù ẹ́ lákìyẹmí ara kò sí kò sí ohun tó ní yẹn fi bá mi wí rárá lẹ́gbàá òróró ọ̀rọ̀ how are you my sweetest heart ẹ̀yin tèmi ẹ̀yin tèmi báwo ni o ṣe wà ìyá àjàrà bùkà ni <laughs> ìyá àjàrà tó kú bọ̀ olórí ibú ọmọ àlè ọmọ gàmbó more grace more grace to you bó o ṣe bí ìyá ẹ ṣe ń jẹgbẹ́ níwọ náà máa jẹgbẹ́ kù. Cool ọmọ yáàyì tí ń jẹ̀gbẹ́ àtúrọ́ tàbí ó bí elélùbọ́ ayé ẹ máa ta pàwọ́ àṣórí yẹn dùn ẹ́ àwọn àwọn ẹrú ikú ẹ wọn bá ọ ti ń já pàtì ẹ orúkọ kò sí àkọrúkọ òun ah owó tó bá pọpọ orúkọ ni owó fẹ ṣá ee ilẹ̀ ayé máa ga ìwọ lórí ìgbà tó bá dárúkọ ẹ nígbà tí wọ́n sọ pé tí wọ́n ò dárúkọ mi tó lé onílé mẹ́ta tọmọ ẹ̀ ń gbélé ẹ̀ ṣé òwe yẹn ò jọ tèmi àwọn tó mọ̀ mí ò mọ̀ mí Tókunbọ̀ ò mọ̀ mí very predictable very predictable ànájọ ó wọ̀ lákìyẹmí ara ah Tókunbọ̀ o <laughs> ò lè sùn mọ́jú o ò lè sùn mọ́jú ah ó mà kàn ìwà pẹ̀lẹ́ <laughs> ìwà pẹ̀lú ìwà ah kò lè sùn. Uh-uh. àwa ń wo àkàrà àwa ń wo àkàrà bẹ́ẹ̀ ni ah yes Layo, you can say that again very predictable ohun àtẹlẹ́nu pápó arọ kéṣe <laughs> ah, ah. Ah, mo ti dúpẹ́ mi ò tiẹ̀ ń ṣe nọ́ọ̀sì mọ́ mi ò ríṣẹ́ senior care gan ṣe ordinary care náà gbà mí fún bọ́ tó bó ṣe ń ṣiṣẹ́ mo sì ń ṣiṣẹ́ olú fabrics how are you mo sì ń ṣiṣẹ́ at least wọn ò dáwó fún mi lórí ìkànnì yìí wọn náà dáwó fún jù bó ṣe bá dé wọn á dáwó fún ẹni owó mi wà nínú gbogbo owó tó fi ṣe bá dé àtijọ́ tí àtijọ́ tó àtijọ́ tó ti ṣe bá dé tí tí tó lówó tí gbogbo ògo ẹ ti wọ́ mi tó ti pòṣù pa á àtijọ́ náà ò mà rí bá dé ṣe mọ́ ò rí bá dé ṣe mọ́ ogún ẹ̀ wọ mi aláṣọ fifteen thousand fi ṣe báàdì ó láṣọ pọ́pù ọ̀ràn torí pé mo fi pọ́pù ṣòkú ìyá mi ó ṣàfẹ́ wọ pọ́pù àfìgbà tó lọ wọ pọ́pù ọ̀ràn sórí tó kú bọ̀ yẹ́yìn ìyá ẹ̀ padà ọmọ òfò nìyẹn àyàmèmí náà ní àyìn kọ́bọ̀kọ́bọ̀ yẹ́yìn ìyá ẹ̀ padà ìyá ẹ̀ yẹ́yìn ẹ̀ padà kó lè dáríjì ẹ̀ kó lè súre fún ẹ nítorí àbí sí ìwà ìsì àwà yù ìyá mi God bless you ohun tó ń ṣe ìradaràda ti pọ̀ jù nínú ọ̀rọ̀ ẹ ló wá ń ṣe wọ̀nyìn ló ń já wọ̀nyìn ha ó lọ lé wọn o ó bú wọn nìbàdàn o ẹ̀gbọ́n ní ó náà ó gbọ́mọ lọ́wọ́ màá gbá wọn ọmọ yẹn lọ́wọ́ ẹ mo tún sọ lẹ́ẹ̀kan sí i màá gbá wọn ọmọ yẹn lọ́wọ́ ẹ màá gbá náà lọ́wọ́ ẹ màá gbá Déwálé lọ́wọ́ ẹ ẹ ṣàwọ ẹ sọ ẹ sọ ayé àwọn ọmọ ọlọ́mọ di rádaràda máa kó àwọn ọmọ yẹn kó lọ́dọ̀ ẹ item táwọn ọmọ yẹn tó bá ti tí wọn sí lọ́dọ̀ ayé wọn máa ń da tó bá tún ti kórí burúkú ẹ wá ṣe làwọn ọmọ yẹn náà máa lù ẹ bí ìbàrà ọjọ́ tí wálé lù níbí yìí tó lù àánú ẹ ṣe mí láyọ̀ gbé náà láyọ̀ gbé she did bad day yeah bad day ló ń ṣe kì í ṣe birthday bad day ló máa ń ṣe lọ́jọ́ ayé ẹ ọjọ́ tí wàá lè lù tó fún lẹ́sẹ̀ lójú gbéwò ló gbọ́ tọmọ mi pè mí tó tó pé hàn hàn hàn shut up wálé ló sanwó léyìn òórí bá ti ṣe òrọ́ náà gbégbà kí ló ń ta ewé ọjọ́ tó bá wá tó bá ti wá ní ọ̀dà méjì á wá jókòó síbẹ̀ á fẹ́ òbò tí á máa kọ́wọ́ sí ìdànkan á máa ṣe wọ̀n ìwọ ló ṣiṣẹ́ wọléwọlé ó lọ sílé eh, ẹ̀kọ́ wọléwọlé ó lọ sílé ẹ̀kọ́ apps kò sí ìkankan tá a rí sátífíkẹ́ẹ̀tì ẹ̀ Tókunbọ̀ Abọ́dẹrìn ayé ẹ̀kan bò tí dànù. ṣó dẹ mọ mú ròpó kọ̀ tiẹ̀ máa dákẹ́ pé àákàn ah, gborin yẹn fáwọn èèyàn lókùlókùlókù lábẹ́lẹ̀ àpè wọ́n ah, kò dárúkọ mi o ẹ má ṣe bẹ́ẹ̀ ni pé ẹ gbọ́ kì í ṣe mi ló ń bá wí bẹ́ẹ̀ ni olùwà àṣebó gbé àwọn èèyàn kì í wo fẹ́ gbé náà tí gbogbo ojú ẹ̀ tómi ń dà wọ̀rọ̀ ń bì báyìí tó ń dà wọ̀rọ̀ ń bì ojú kan ibi méjì lomi ti ń dà nínú ojú ẹ̀ nígbà tí wàá lè lù ú lórí burúkú ọmọ àlè tọmọ ẹ̀ ń lù ú bó ṣe ṣe yá ẹ nì ìborúkọ ló ń pè yájọ́ pé yááyì wọ́n ti bí àwọn agbẹ́ lọ sí nursing home ní nursing home tó sanwó ẹ̀ ó jẹjọba títí títí tí ó jàjọba lólè ìyá ẹ̀ jàjọba lólè ìwọ gan jàjọba lólè títí dìsín ọlọ́run orin yẹn wù ẹ́ lákìyẹmí ara i cannot i cannot but kí n kàn wò pé ah ayé ọmọ yìí máa dira dáradára o ṣé mo rò kó bá sọ pé wò ó ẹ ṣá kì í ṣàwọn ló ń bá wí o ẹ má sọ kankan pẹ́ o tó bá tiẹ̀ ríyàn tó jáde tó sọ gbogbo ẹ̀yin kò ní comment mo náà mi kọ́ ló ń bá wí kó kọ̀ọ̀rọ̀ aṣọ́lábẹ́lẹ̀ kó wá jáde lánàá o kàn á máa ṣeré pé ní pé ò tiẹ̀ rí kò má tiẹ̀ sọ pé ò rí ìwé náà gbé kiri ọ̀nà ọ̀nà bá wí owó ọmọ ká owó ọmọ ò ń dáńlóòdù ẹ̀ <laughs> àwa gan dáńlóòdù ẹ̀ ìwọ ni kọ́kọ́ ló dáńlóòdù. <laughs> Yínká TNT ayé a máa lọ síwájú ó mọ ní Adamáyọ̀wá God bless you ọmọ mi tó gbá ski ọmọ mi alálùbáríkà alùbáríkà Adamáyọ̀wá alùbáríkà ah cancer board aláyé bàjẹ́ ó lè gbé wírí ó lè <laughs> ó lè ní cancer board ó lè kò lè mú mọ́ra àṣìlára ẹ̀ gbóná tára ẹ̀ gbóná ṣiṣẹ́ ẹ bọ̀ ṣì downloaded the song ẹ ó tún wáyé àánú gbọ́ òǹkàn gbọ́ bí díẹ̀ ń bẹ́ẹ̀ ni irọ́ pa ẹ́ kú ó gbọ́ báyìí ó sunkún ni ó gbárígbó gírí ó gbárígbó gírí orí ẹ bẹ́jẹ̀ gbàì. <laughs> ẹ rí bó ṣe bẹ̀rẹ̀ orí yẹn ṣe ló kọ́kọ́ sá lọ sínú tọ́ílẹ̀tì tó kọ́kọ́ lọ yàgbẹ́ gbígbóná. onílé <laughs> tọ́kì ọ̀rọ̀ gbà láti two thousand and nineteen ló ti ra who cares ó bá rà á lánàá. <laughs> yes Oyinka TNT may God Almighty continue to show you great mercy in the might, oh, in all you do in the mighty name of Jesus ah ọmọ mi Yinka the golden lady Yínká lọ̀gá lórí ìkànnì yìí Yínká lọ̀gá olórí burúkú ẹ kásábọ́ọ̀dù o ò ẹ́fà o ní three hundred and fifty thousand rí wàá máa pèrè ẹ ní kínní torí ẹ ló ṣe fẹ́ já Yínká bọ́ one point seven million followers authentic organic followers tí wọn kì í fẹ́ẹ̀kì ẹ̀ tí wọn ń ṣe fẹ́ẹ̀kì tí wọn kì í lo fake profile lórí lórí lórí lórí ìkànnì Yínká ìyẹn ló ń dùn ẹ́ ọjọ́ tó bá ní five hundred thousand followers màá wá ṣe ṣóò fún ẹ màá wá ṣe ṣóò fún ẹ màá fi kì ẹ́ ò ní ò ní àwọn ìrúgbẹ́rúgbẹ́ tó wà lórí IG tó ń fọ́lù ẹ̀ àwọn olóṣì tó jẹ́ pé wọ́n á tún máa fowó wọn ra pẹ́pẹ́yẹ fún ẹ tí bàbá tó bá réyọ̀ kan àní tó bá ra one rose fún one rose tó jẹ́ seven p báyìí olórí burúkú cancer board á fẹ́ lè forí gbógiri olè bẹ́gibẹ́gi àwọn pàǹdà tó ń kólé ẹ lọ́wọ́ panda panda of the highest order àwọn pàǹdà tó ń tà ní five five thousand naira ní nàìjíríà ò lọ wọnú ò lọ ò gbogbo design tó ní ló wà nínú nínú ṣọ́ọ̀bù adébùwárí ní section tó ń tà ní five five thousand five five thousand ní gbogbo nǹkan tó kó sọ́rùn yẹn kò sí góòdì ẹyọ kan tó ti mú tó ti ń wọ̀ tó ti ń wọ̀ láti two thousand and sixteen tó dà tí tó fẹ́ ní shape bíi diamond tó gbé sọ́rùn lánàá yẹn ìyẹn nìkan ni gold tó ní láyé ẹ̀ Tòkunbọ̀ ò ní nǹkan kan wọ́n ló máa rẹ́ni tán dó wọ́n ló máa rẹ́ni tán dó pa ó wà ń bẹ́ẹ̀ gbà tán dó everybody nítorí pé wọn ò dú ẹ so láti máa lọ wá ibi tán ti ń dóyàn ó ní pàǹdà sọnù olórí burúkú ṣe báwa tiẹ̀ ṣì máa ń sọ pé àní gold àdẹ̀ lówó ṣùgbọ́n aláwọn ọmọ alálùbáríkà aláwọn ọmọ tó jẹ́ pé wọn kì í lù wá aláwọn ọmọ tó jẹ́ pé wọ́n rí tajé ṣe ará àwọn ọmọ tó jẹ́ pé aṣàwòròdé ló lò a ní àwọn ọmọ tó jẹ́ pé ọwọ́ wọn báyìí wọ́n fi ń ṣiṣẹ́ àwọn ọmọ wa ò dẹ̀ kì í dà wá láàmú fún anything nothing àdẹ̀ tí àwọn ọmọ wa gbọ̀ngbọ̀n àjọmọ lọ́mọ gbé àlọ́jọ́ ọmọ lọ́mọ gbé àlọ́jí graduation ọmọ lọ́mọ gbé bíi ti tiẹ̀ kò síjọ́ tí mo wá sunkún bíi pé ẹjọ́ ẹ tọrọ owó fún mi ìwọ ni bó bá máa jẹ wọ́n máa dáwó fún ẹni bó bá máa tọ̀ wọ́n á dáwó fún ẹni bó bá máa ní flight wọ́n á dáwó fún ẹni bó bá máa ṣe báde wọ́n máa dáwó fún ẹni wọ́n á dáṣọ sí ẹ lọ́rùn ni wọ́n á lọ fowó wọn ra nine two five fún ẹ wọ́n á gbé sí ẹ lọ́rùn wọ́n lé wọ́n lé. olórí burúkú àtúrọ̀ tàbí èlùbọ́ ìyá àjàrà àbúkà onídìí triangle ọlọ́yàn ọlọ́yàn pàǹdọ̀rọ̀ bí mo ṣe da ọyọ̀mí sílẹ̀ tó tún gbé sókè yẹn ó bí ẹ nínú arọ kéṣe torí pé ọyàn tiẹ̀ ó dé sàlẹ̀ ikùn ẹni ikùn ẹ báyìí tó bá máa gbé báyìí wàá kọ́kọ́ gbé ná bíi pílò yìí ni ọkùnrin tó bá máa máa sùn á kọ́kọ́ ká ikùn ẹ sókè náà á kọ́kọ́ ká ètò tó báyìí why can't you go and do something to your tummy arọ kéṣe ikùn ẹ yẹn ń tìyàn lójú wo weight ẹ bó ṣe rí wẹ́nu ẹ bó ṣe rí you are just you are gaining weight by the minute ìfẹ́ àpò lẹ́sẹ̀ kan ò mí pé kò má kò má smart lọ wo fídíò kan tó wà lórí kinní mi àwọn ẹni tí o lẹ́sẹ̀ tí ò lẹ́sẹ̀ rárá gan ń ṣiṣẹ́ ẹlẹ́sẹ̀ kan gan pàápàá ó ń rúpọ̀ ó ń ṣiṣẹ́ tó smart pẹ̀lú ẹ̀ arọkẹ́ṣe lọ wá nǹkan ṣe síkùn ẹ̀yẹ o anyway ṣé o ti wà depressed náà òòró kódó látijọ́ tí Prinsky ti dó ẹgbẹ́ yìí <laughs> ah Prinsky ọmọ ọlọ́mọ o sá mere pé yéè ṣé nǹkan tí mo máa sìn ní gbogbo ajọ ayé mi rèé yéè mo gbére pé ah I no dey do again hmm? I no dey do Pizky egbére ó sì ń dárò dọ́là she still money ó ti mú ọ̀nà ọjọ́ tí kéè kúrò nínú ayé òun <laughs> ọmọlọ́mọ kò ní wá ti ṣe ara ẹ̀ ìyẹn yà wówó ó yà mú yàwó ẹ̀ wá kíyàwó ẹ̀ dé báyìí tó kì mọ́ ìyàwó ẹ̀ báyìí kíá ìyẹn bímọ ọkùnrin kalẹ̀ ni olórí ibú ó ń fún ní ó tiẹ̀ rí bó ṣe rí tí wàá máa fọkùnrin ní ultimatum tí ò bá lè wá sí Glasgow tí ò bá lè wá ẹni tí ò ní nǹkan kan ìwọ tó lè fúnyàn níwèé o ò ṣiṣẹ́ o ò ṣiṣẹ́ kó wọ inú àkáǹtì ìjọba owó bàbá ló ń gbà gbogbo owó tó ń ṣe gbogbo àwọn jollof rice nǹkan kan tó náà ṣe kò wà àkáǹtì kò wà àkáǹtì HMRC ṣé wọn ló fẹ́ múyàn wá o mọ iye tó fi múyàn wá ìbáwá tiẹ̀ múyàn wá lára arére jẹ fámìlì tá a fẹ́ ọlá wa wọn rí ni fámìlì tá a fẹ́ ọlá wa wọn rí àwa fi ọlá wọn ọlá wa a fi ràn wọ́n táwọn náà dẹ̀ tún fáyìn wọn rí bọ́ ṣe rí bọ́ ṣe ń dọ́bí gòlògíà lórí ibú ta ni wọ́n fẹ́ rí ta ló súnmọ́ ẹ táyé ẹ̀ dá àwa fọlá tiwa a fi ràn yàn àwọn tá a fọlá áhán ah, ah, lẹ́yìn ìgbà tí tá a mú ìyá wá àmọ́ wọn wá gbogbo fámìlì wọn la máa wá bàbá gan wá kí ló fẹ́ you are such a non-entity adùnbárìmátòṣì la wá adùnbárìmátòṣì ah, ọlá ọlọ́run yọ nínú ayé wa bá ṣe ń ṣe fúnyàn lọ́lọ́run ṣe fún yàn ló ń ṣe fún wa orí ìkànnì mo ti sọ pé ah, ọjọ́ kan tí mo sọ pé mo fẹ́ lọ ra lẹ̀ kìnnìkan kìnnìkan wọ́n bá fún mi ilẹ̀ yẹn lọ́fẹ̀ẹ́ ni ọ̀fẹ́ ló fò brass fading wọ́n wà fún mi nílẹ̀ lọ́fẹ̀ẹ́ Tókunbọ̀ ayé etí Yínká sọ ni o ṣe o God bless you ẹ̀kúkú mẹ́ni tó ń jẹ́ bẹ́ẹ̀ ló fún mi nílẹ̀. <clears throat> you know Tókunbọ̀ you are such a non-entity ayé ẹ̀ kọ́ ta pa o orin yẹn jo ló ṣe wọ́nàwọ́nà lórí bẹ́ẹ̀dì ló kọ́ kẹsẹ̀ sílẹ̀ ló kọ́ orí sókè. Okay ṣebí èèyàn ni ṣebí orí bẹ́ẹ̀dì mi ni mo wà tí mo dẹ̀ rọra ń ṣe tó kú bọ fẹyìn ẹwọn wà bẹ́ẹ̀ ní ẹ sìgá tún ti jó tán o jealous mi ti ti ti ti ti ti ti o lọ sí tọ́kì o lọ ṣe yín o bá sọ eyín ẹ̀yẹn ló wù eyín ẹ̀yẹn ló wù wò ó o jealous mi ti ti ti ti ti ti ti ti o lọ ṣe ombre ombre tiẹ̀ mi mọ̀ bó ṣe rí lójú ẹ̀ ti tiẹ̀ dá ṣèbọ̀ ombre lélẹ́yìí ń re báyìí june two thousand and twenty-two làwa ti ṣe ombre wa ìwọ ṣe ombre yẹn ní february kò ó dáa nínú ẹ̀ ẹgbẹ́ ni wá tòkunbọ̀ ọmọ nineteen sixty six nìyẹn ah ègbé ni fọ́jọ́ tí gàdáfi rí ẹ ègbé ni fọ́jọ́ tí gàdáfi ti òkú ẹ bọdú òbú ẹ ah ò dáa rárá gbogbo ẹni tó fẹ́ òṣòríire ọlọ́run ló ní pé kí Gaddafi níyà àti bàbá rere kó láwọn kó láwọn èèyàn bíi tèmi àtàwọn èèyàn gidi àwọn àwọn àwọn alálẹ̀ wọ́n gbọ́ oṣù tó fi sí lára dànù ọmọ ah, wọn náà lọ orí bó ṣe rí ni ìlú ìfá yes kò ṣe ní ṣe fá kìtìkìtì ó máa ṣe fá kìtìkìtì ajẹ́kọ̀ọ́bayé òun jẹ́ ah òbò tó dùn òbò tó tú ọ̀rí tiwa kì í ṣe òbò ráṣiraṣi bíi ti o kì í ṣe òbò tó ń bá yé ẹni jẹ́ òbò tí ń tú tayé ṣe ni ọwọ́ mi báyìí ti bá fi kànyàn báyìí ọwọ́ ire ni ẹnu mi ti bá fi súre fún yàn báyìí ẹnu ire ni kì í ṣe bíi títí ẹ Tòkunbọ̀ ajá ni ẹ ajá ẹranko òkété òkété ni ẹ ò dùn dọ́bẹ̀ ò dáa rárá you are nothing but an entity. ah yínká ọmọ nìyẹn o irú ẹ̀ ni kò jẹ́ ká máa rí o ah jẹ́ kí n tún play orin yẹn ká fi ṣe interlude ah intaludu la fi ṣe kí ló dé ah orí eléyìí ṣe o orí orin eléyìí ṣe o yínká ah no no no no no no no no no no no ó wá di ẹni tí ò mọ orin kan lójú olójú dúdú báyìí ẹ she doesn't know how to kò mọ ní kankan kan ẹ kò mọ ní nígbà tó ń kọrin ewé nation fún ẹ ó mọ orin kan ẹ ẹ. ẹ́ wá o ẹ́ abaniláyé jẹ́ abaniláyé jẹ́ dábùràbùkà ìyá òfò bàbá òfò abaniláyé jẹ́ abanilójú jẹ́ ni ẹ̀ tó kú bọ́ abanilójú jẹ́ tí ń lọ sílé ọkọ ọmọ rẹ̀ tí lọ ń dún ọkọ ọmọ rẹ̀ pa títí tọkọ ọmọ rẹ̀ fi pokùnso ìyá àjàràbùkà ìyá òfò tó kọ́ ọmọ rẹ̀ dáamango dáwàyù tó kọ́ ọmọ rẹ̀ títí títí títí títí títí tí ọmọ ọkọ ọmọ ẹ̀ tó fẹ́ sọmọ ó fẹ́ borí ọmọ kongolese yẹn jẹ́gbà tó rí tọmọ kongolese yẹn sọ pé rárá ni ìwọ fúnra rẹ̀ ló gbéra lọ síbẹ̀ tó lọ lu ọkọ ọmọ ẹ̀ ìyá àjàrà àbúkà ni máa ń lu ọkọ ọmọ rẹ̀ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ẹ lọ́mọ nílé ọkọ tẹ́ ẹ mú ayé àwọn ọmọ yín tẹ́ ẹ ń bàjẹ́ tẹ́ ẹ mú ayé àwọn ọkọ ọmọ yín tẹ́ ẹ ń bàjẹ́ ọlọ́run á yín jẹ́ Esabod ayé ọlọ́run á bà tiẹ̀ jẹ́ bó ṣe bayé tọ́ọ̀mù jẹ́ ayé á bàjẹ́ bó ṣe bayé ọmọ kongolese yẹn jẹ́ tó lọ lù mọ́lé gbogbo ẹni tó bá ṣe bẹ́ẹ̀ bí ayé Esabod ṣe rí láyé wọn ṣe máa ń rí Elizabeth Ọbaláwa you my dear grandma àǹtí mi olówó bùsọ̀bùsọ̀ original China investor ẹ káàárọ̀ God bless you my sweetest heart o ṣeré ẹyẹ mi wàá rí tajé jẹ ìyan ayùn lẹ́nu rẹ ọmọ ọba àyà ọba ńlá èèyàn gidi ni ọyìn àwọn yìí lọ sí China lẹ́ẹ̀mẹ́ta láàrin ọdún kan ẹ mọ iye tán fi wọn lọ wọn wọ mọ́tò lọ sí China ẹ mọ iye wọ plane lọ sí China àwọn wọ̀nyí yìí wọ́n ṣe bàbá ńlá business tó gbá ski àwọn wọ̀nyí ló yẹ ká máa pè ní olówó bùsọ̀bù pariwo olówó tí wọ́n pariwo olórí burúkú tó kún bọ̀ tó lọ sí ilé ọkọ ọmọ ẹ̀ tó sì bá yí ọkọ ọmọ rẹ̀ jẹ́ tó dó tó o sà sí ọkọ ọmọ ẹ tó pokùnso tọkọ ọmọ ẹ wà sùsáìdà tó o lè tètè para àdúgbò tó o lè tètè gbàdúrà tó o lè kúnlẹ̀ lórí ẹsẹ̀ méjèèjì kó gbàdúrà títí tọmọ yẹn fi pokùnso ẹlẹ́ẹ̀kíní pokùnso ẹlẹ́ẹ̀kejì wọ́n ló lọ sílé ọkọ ọmọ ẹ tó lọ lù jáde tó lọ lu ọkọ ọmọ ẹ nítorí pé ọkùnrin ò gbà kọ́ ọmọ ẹ kó máa jí gbogbo owó òun kò dẹ̀ gbà kó lọ máa dálé ó lọ lù jáde ń bẹ̀ ìyá àjàrà àbúkà nìyẹn àti gbogbo àwọn abiyamọ tí ọmọ yín wà nílé ọkọ tí ẹ respect ọkọ ọmọ yín tọkọ ọmọ yín forí ṣe fún yín tó ń fọrùn ṣe fún yín tẹ ẹ respect ẹ tẹ ẹ respect ìyá ọkọ gbogbo yín pátá ìyá àjàrà àbúkà nìyín gbogbo yín example ni ayé ẹ bàjẹ́ cancer board bó ṣe nǹkan méjì yẹn nìkan ló ṣe láyé lásán ọmọ ẹ tún lóyún ìyá àjàrà bùkà ìyá àjàrà bùkà ni máa ń ṣẹ́yún fọmọ àwọn ló máa mú ọmọ wọn lọ sí sí sí hospital tí wọ́n máa ṣẹ́yún fún àwọn ọmọ wọn ni wọ́n ń dó lẹ́sẹ̀ títì lẹ́sẹ̀ ìgànnà táwọn ọmọ wọn máa gbóyún wálé tí wọ́n ní bèrè pé nǹkan ẹni ìdí méjì kì í kínú ó bí ni wò ó tibi tirẹ̀ ládálé ayé ṣáàjẹ̀ ń bí wọn ṣáàrẹ̀ èpù ẹ wàá bímọ ìláyọ̀ àtàlàáfíà ṣùgbọ́n kọ́ lè máa sọ pé wọ́n ṣe dáadáa òyìnbó fún lóyún dúdú fún lóyún bẹ́ẹ̀ ló ń bá ṣe irú ìyàwó who does that a good mother kò ń ṣe yẹn kò ṣẹ́yún fọmọ ẹlẹ́ẹ̀kínní oṣù ẹlẹ́ẹ̀kejì oṣù ẹlẹ́ẹ̀kẹta oṣù ẹlẹ́ẹ̀kẹrin àfìgbà títí tílé ọmọ ẹ tó já bútẹ́bútẹ́bọ nínú tọmọ wa sá kúrò nílé fún ẹ tó sá kúrò ní gbogbo island fún ẹ tó sá lọ sí Spain ìyá àjàrà bùkà <laughs> ìyá ìjára bukadi máa ní káwọn ọmọ ọlọ́mọ bí wọ́n ṣe mu bọ́ ṣe mu bọ́ ṣe mu sìgá tó máa dúró tó máa dúró sórí ìkànnì yìí tí wàá máa mu sìgá tí wàá máa tún fù tí wàá máa mu sìgá tí wàá máa tún fù táwọn kan irú àwọn arọ kéṣe yẹn náà tó lọ ń tíráì láti mu sìgá ẹ̀rẹ́ inú ẹ̀ bó ṣe rí nu bí fúru adìyẹ ngbò gbé sìgá tó gbé sẹ́nu ojú olójú ojú ní gbogbo ojú ẹ̀rí tójú ẹ̀ sókè ọmọ fifty four ọmọ tó ṣẹ̀ṣẹ̀ máa pé fifty four lọ́dún táyé ẹ̀ bàjẹ́ tó bẹ́yẹn tí òrì bá ti ṣe tí òrọ́rọ́ gbígbà wọn nìkan láàárọ̀ ni ẹni gan tí ò lẹ́sẹ̀ méjèèjì ẹni tó ti gẹ́sẹ̀ méjèèjì gan pàápàá ó bóyìnbó pàdé ó bóyìnbó pàdé ó bíbejì ẹni tó kọ́kọ́ máa bẹ́ẹ̀ sùn nílé ayé ẹ̀ bàbá oníyàwó mẹ́fà ni òun ló bímọ fún arọkẹ́ṣe ọmọ òfò ọmọ játijàti ọmọ tí ń tọrọ jẹ gbogbo nǹkan ni ṣó ṣó ṣó ṣó show off ni ah this week we are putting two hundred ìtàwákó irọ́ ló pa two hundred yẹn lọ ya ni two hundred owó olówó ni kóló tó ti gé sàlẹ̀ yóò ti rọra kówó ẹ̀ yóò kó ń bẹ́ẹ̀ tó bá tún dọ̀sẹ̀ tó ń bọ̀ kóló ló máa gbé wá. Who force you? Who force you to do empowerment? Ah! àwọn oní ẹ̀ ló Mercedes ẹ fèmí ilẹ̀ pẹ̀lú two thousand and three car tí mò ń gbé káàkiri ó ṣà ń gbé mi from A to B mi ò dẹ̀ ní dashboard but mò ń gùn ún lórí ní ọlá ọlọ́run ní UK yìí ó pàṣẹ MOT ẹ̀yin tẹ́ ń gbé ẹ̀lò Mercedes tẹ́ ń fi mortality gbé ń kọ́ ẹ̀yin disable méjì tẹ́ ń fi tẹ́ ń fi mortality gbé tẹ́ wá ṣe ẹ̀lò Mercedes who your Mercedes help wọ́n fi yẹn gbowó báǹkì ṣèbí half price náà gbé fún yín ìyá àjàrà àbúkà ọmọ àjàrà àbúkà ni ó bú ya rẹ̀ ni ó pè ya rẹ̀ lórúkọ ni ó buya rẹ̀ ọmọ àjàrà àbúkà nìyí ẹ̀ máa ṣépè fún pé kó má débi owó ò fẹ́ rí títí dọ́là. ah ó tàpá ò fẹ́yìn méjèèjì o O tapa ò fún honestly the two of you are so predictable the two of you are so predictable ìyá àjàrà àbúkà ẹ sábọ̀dù tó kún bọ ah tó bá jẹ́ pé èyí tó ṣe lánàá yẹn wọ́n bá jẹ́ pé mi nìyẹn ah mo máa mi ì tiẹ̀ níṣe bẹ́ẹ̀ pé mo bọ́ mi ì tiẹ̀ níṣe bẹ́ẹ̀ pé mo gbọ́ màá jáde màá sọ nǹkan mi mo lè já kí má tiẹ̀ sọ kankan pẹ̀ pa mi ní sọ ṣùgbọ́n mo fẹ́ kó o rí pé a gbọ́ ìwọ ló dẹ̀ dùn mo dẹ̀ ṣe máa wá kó àwọn ọmọ yẹn torí mi ní jẹ́ kó sọ àwọn ọmọ yẹn dolórí burúkú bíi tiẹ̀ ìní jẹ́ kó pín ìnígbà fún ẹ ìnígbà fún ẹ ń bọ̀ ní next week ń bọ̀ ní next week ìnígbà fún ẹ Tókunbọ̀ orí ẹ fọ́ láì ẹ̀yìn èèyàn mo kàn ní kí wàá fún ní ṣọ́ọ̀bù kékeré ni ẹ mọ̀ pé mi ò ráyè gbogbo tó ń bá káàkiri yẹn so many things ló wà wájú mi lórí lórí lórí ìkànnì ìbáyìí àtìgbàlẹ̀ ọ̀fẹ́ wo rẹ níbẹ̀ sùn òrẹ́ ni kí ẹ ń bẹ̀ yẹn òrẹ́ ni gbọ́yàn ẹ sókè ọyàn ẹ rọ ẹnu ẹ rọ ètè ẹ rọ ẹ̀kẹ́ ẹ rọ gbogbo nǹkan ló rọ bó ṣe wà ní tọ́kì yẹn ò dẹ̀ lọ ṣe kínní sétí ẹ kí ló máa ń pè àwọn èyí tó máa ń tán náà máa ń ṣe yẹn gbẹ mm, kí ló ń pè wọ́n yẹn kí ló máa ń inject tó máa jẹ́ kí ojú wọn tún ṣe padà yẹn lọ ṣe ó ṣe yín òrọ́kùnrin kíìsì ẹ lọ ṣèdí irú ẹ ló yẹ kán ti àvẹ́sì gbogbo ọkọ̀ ọkàn ẹ jẹ́ kí n mọ hospital tó fẹ́ lọ kán lè búṣe kán búṣe ẹ dáadáa ń bè <laughs> kúkú bá bọ́dọ̀ ẹ̀rùn oní kánsà oní kánsà bọ́ọ̀dù kánsà bọ́ọ̀dù kánsà bọ́ọ̀dù tó kú bọ̀ àdúrà tá à ń bẹ gbà nìyẹn kánsá bọ́ọ̀dù nìyẹn lórí burúkú ẹni burúkú ẹni ègbé ẹni àbáta káfíra àtùpà tó dùn àdìtọ̀ ọlọ́wọ́ irú ẹ̀ lágbo irú ẹ̀ lágbo ń bo irú ẹ̀ lágbo ń bo dọdún ló òun rà ṣáàrà lé aṣáàbà just to kó ṣáàbà emphasize ẹ̀ just to dára ẹ̀ nínú dùn òun ra lé òun ṣáàrà lé sí turkey òun ra lé sí turkey bí ó wù ẹ́ òun ra lé sí. Si kí ló kan tèmi ń bẹ̀ nígbà tí ìṣòwò mi ló fi rà á ilé tó rà láti two thousand and nineteen ẹ tí ò jẹnẹrétì kọ́bọ̀ fún ẹ is that a good investment kò generate èèpìnì fún ẹ èèpìnì kò generate ẹ fún ẹ òun ló ṣe ń sá kiri òun ló ṣe ń wẹ́ni tó jẹ́ pé àjẹgbodò ẹ tó máa wẹ́ni kúra àwọn ò sí nínú bad investment bẹ́ẹ̀ yẹn torí pé olórí burúkú èèyàn jàtìjàtì ni ẹ́ on that note ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí n fi yín sílẹ̀ ìyá àjàrà bùkà ìyá àjàrà bùkà òun ni ó ń rè lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ lọ download.